إن الحمد لله إن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين والصلاة والسلام على خير النبيين وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن بالتقوى تفرج الهموم وبها تكشف الغموم قال الله تعالى يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا أيها المسلمون أيتها المسلمات اعلموا أن أهل الدنيا مفتونون في هذا الزمان ومن أنواع الفتن المنتشرة بين الناس في هذا الزمان فتنة القتل والموت فما من يوم يمر الآن على العالم بأسره إلا ويقتل العشرات بل المئات ولا يدري المقتول على أي شيء قتل يا عباد الله قبل أيام قبل أيام سمعنا ورأينا القتل المبكي في نيوزيلندا في المسجدين ولم يقتل فيه إلا المسلمون فهل يقال إن الذي قتلهم فهل يقال إن الذي قتل المسلمين وهم في المسجد فهل يقال إنه متبع لنبينا عيسى عليه الصلاة والسلام؟ كلا وألف كلا فعيسى عليه الصلاة والسلام نبي السلام داعي إلى السلم والأمان عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى مخبرا عن هذا النبي العظيم والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ثم يا عباد الله قبل خمسة أيام بلغنا ورأينا ورأينا القتل في كنيسة من كنائس كولومبو بسريلانكا وبدأ الاتهام موجها إلى أهل الإسلام وإن كان الأمر ما زال في مرحلة الاتهام فهل يقول قائل إن الإسلام أم يقول قائل إن نبينا محمدا صلى الله عليه وسلم هو الذي أمر بذلك كلا ومليون كلا قال الله تعالى عن نبيه العظيم صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين فالنبي صلى الله عليه وسلم نبي السلام داعي إلى السلام ناشر السلام تحية أتباعه السلام واسم دينهم السلام وغايتهم دخول الجنة دار السلام يا عبد الله يا عبد الله ويا أمة الله أفلا نتساءل إذا كان الأنبياء كلهم للسلام فأل يساغ لأي أحد أن يدعي اتباع أحد منهم ثم يحسو ويفسد في الأرض بل هو متبع للشيطان ولا وليس بمطيع للرحمن وأي دين وأي دين يأمر بالقتل وأي ملة يؤيد إزهاق الأرواح والأنفس فلنحذر من الفرق فلنحذر من الفرق والنحل فإنها السبل كما أخبر الله عنها في كتابه العزيز وأن هذا صراطي مستقيما فاتبعوه وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي بارك الله لي ولكم في القرآن العظيم واجعلني وإياكم من أتباع نبينا محمد صلى الله عليه وسلم ووفقني وإياكم للعمل الصالح ووفقني وإياكم للإخلاص في العمل والقول والقول والعمل ووفقنا جميعا لاتباع شريعة محمد صلى الله عليه وسلم إنه سميع مجيب الدعوات الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين وبعد أسيقكم الله اللهم باتيو دعوة تسدى بلوائي òun náà ló ròyìn ara rẹ̀ pẹ̀lú àwọn orúkọ tó pọ̀ nínú àwọn orúkọ tó gbajúgbajà pẹ̀lú ọlọ́run ọba tí gbogbo ayé sì mà òun ni arrahman arrahim ẹni tó ní ọjọ́ ẹ̀san ọlọ́wọ́n ọba yìí wọ́n lè kan ṣoṣo náà láwọn máa sìn ìwọ náà sì ni àwọn máa wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ a ò ní wá lọ sọ́dọ̀ ẹlòmíràn a ti ayé àsọdá àti àsẹlẹ́ràn fẹ́ntọ́ dáa jù nínú àwọn ànábì ọlọ́run òun náà sì ni ọ̀gá gbogbo àwọn òjijì ọlọ́run ọba ànábì wa ti orúkọ wọn ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam kíkì ọlọ́run kí ọ máa bá wọn ó sì máa bá gbogbo àwọn aráalé wọn bákan náà kọ́ máa bá gbogbo àwọn alábàárin rẹ̀ tí wọ́n jọ lò gbà bákan náà kí ìkẹ́ náà àti ọlá náà kọ́mọ yọ àwa náà tí a tẹ̀lé wọn lẹ́yìn kọ́mọ yọ wá kúrò ní kọ́mọ yọ wá kúrò níbẹ̀ lẹ́yìn eléyìí ẹ̀yìn ẹrú ti ọlọ́run ìdẹ́ ká bẹ̀rù ọlọ́run tòótọ́ káṣí lọ́mọ pé tá a ti bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba máa ń mú ìbànújẹ́ lọ fẹ́ bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba sì máa ń sípayá ẹ̀dùn ọkàn fún gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọba eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run ọba tó fi kalẹ̀ fún wa pé mo pè yín sí ẹni ìgbàgbọ́ tẹ́ ẹ bá ti bẹ̀rù èmi ọlọ́run ọba màá sòpinya láàrin ẹ̀yin àti ìbànújẹ́ yín màá dẹ̀ sòpinya láàrin ẹ̀yin àti nǹkan tí ń dùn yín lọ́kàn ìyẹn ni wípé inú àwọn agbára tá a lè máa lò láti fi borí ìṣòro wa láti fi borí àwọn ìbànújẹ́ ọkàn wa òun náà ni kásàlékún bẹ̀rù ọlọ́run ọba tí ń bẹ lọ́dọ̀ wa ìyẹn ni wípé bẹ́yìn abájẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba láì tí ì máa ṣẹ̀ṣẹ̀ máa lọ́mọ pé oògùn agbára tó o lè lò tí ọlọ́run ọba tí ó fi mú ìbànújẹ́ ọkàn rẹ lọ òun náà ní ìbẹ̀rù ọlọ́run sálọ lékún ní ìbẹ̀rù ọlọ́run ló fi jẹ́ sí pé àwọn èèyàn máa ń wádìí pé kí ló fà á tó fi jẹ́ sí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sábà máa ń tẹnu mọ́rọ̀ yìí púpọ̀ gbogbo ìgbà pé ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n kà á yà bẹ̀rù ọlọ́run wọ́n á wádìí pé kí ni wọ́n torí pé bẹ̀rù ọlọ́run ni gbogbo nǹkan tí èèyàn bá bẹ̀rù ọlọ́run ó rà rísìkì tó bá bẹ̀rù ọlọ́run ọba ó bímọ tó bá rọmọ bí tẹ́lẹ̀ tó bá bẹ̀rù ọlọ́run ọba ọ̀rọ̀ ní àbáyọ tó bá bẹ̀rù ọlọ́run ọba ọ̀là kùnú àìsàn tí bá ń tiẹ́ tó bá bẹ̀rù ọlọ́run ọba ọwọ́ agbágan ọlọ́run ọba níjọ́ àdìkì àwọn ẹni bí ó wà nìyẹn náà dára tó nípa báyìí gbogbo tí ń ṣe wá níbànújẹ́ ọkàn àbí ẹ̀dùn ọkàn àbí nǹkan tí ń pa wá lẹ́kún tá a bá ti bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba jẹ́rìí sí wípé òun ó ti òpin yà láàrin ẹ̀yìn àti tí ń bá lọ́kàn jẹ́ àbí tí ń pa yín lẹ́kún tẹ́ ẹ bá ti bẹ̀rù ní ọlọ́run ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmí lóbìnrin jẹ́kàlà ọmọ pé ayé ayé tá a wà yìí lákòókò tá a wà yìí fìtínà ti gba gbogbo ayé látòkè délẹ̀ gbogbo ibi tí a ní ìfọkànbalẹ̀ tẹ́lẹ̀ kò sí fọkànbalẹ̀ ń bẹ̀ mọ́ àwọn tá a tún ní pé àwọn náà tún ní tá a bá ti rí wọn ọkàn wọ́ balẹ̀ àwọn gangan sallallahu alaihi wa wọ́n dẹ̀ ti sọ sílẹ̀ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí pé táyé bá ti ń lọ sópin fìtínà ó gbà gbogbo ayé àwọn fìtínà tá à ń rí tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀rọ mọ̀ yìí pé àpẹẹrẹ pé ayé ti ń tán lọ nìyẹn ànábì lọ sọ bẹ́ẹ̀ fún wa sallallahu alaihi wasallam fìtínà wa pọ̀ láyé wàhálà pọ̀ láyé báyìí àwọn wàhálà ti ń bẹ láyé èyí tá a fẹ́ gbéyàwó díẹ̀ ní náà ni wàhálà ìpànìyàn wàhálà ìtàjẹ̀sílẹ̀ àwọn fìtínà rúkèrúdò ká máa pààyàn láì nídìí tọ́ba tọ́ba kẹ̀ ẹ lọ́ mọ̀ wípé fìtínà ayé yìí fìtínà pípànìyàn yìí ó ti gbà yìí kọ̀ wá bẹ̀ sí ọjọ́ kan láyé táwa kọjá nínú ròyìn àbẹ́rẹ́ tí ẹ̀ máa wájà á ti ẹ̀gbọ́n kọmíṣàn lọ́dọ̀ ẹnìkan kan àfi ká máa gbọ́ pé èèyàn báyìí wọ́n pa wọ́n èèyàn báyìí wọ́n kú èèyàn báyìí wọ́n kàn wọ́bi kan náà wọ́n kàn sáà pa wọ́n náà ó kéré tán a máa rí bí ntòsímọ́ bí ọgọ́rùn-ún lójoojúmọ́ ní gbogbo ayé èyí tó hàn nìyẹn o èyí tí wọ́n ń pa ní ìpamọ́ pọ̀ fẹ́ mà fún onírànràn tí ń gbà pànìyàn lákòókò tá a wà yìí ọkọjá tó ní kristu tá a fi ń pààyàn àwọn kan làwọn apààyàn pààyàn tí wọ́n fi ń sóògùn ẹ̀rọ ló mọ iye tí wọ́n pa lójúmọ́ níbẹ̀ yẹn tẹ́ẹ̀ní mọ̀ àwọn kan ní pààyàn pààyàn tí wọ́n ń lọ tó jẹ́ sí pé ọmọ tí ó wà nínú obìnrin nígbà tó bá fẹ́ bíi níbi tí bá ti ń bí yìí èso wọn ó ti dictate fún wọn débi wípé èyí tí wọ́n tún ní kọ́lọ̀ wá wá òun náà lè tó jẹ́ sí pé bí wọ́n ṣe ń bí báyìí kò tiẹ̀ tí ìsáyé pàápàá iná ní a ní ó gbé wá àwọn kan nìyẹn ta ni ó rẹ̀kọ́dù yẹn ebe yìí tí wọ́n bá pa tí wọ́n ń gbọ́ gbàgbàgbà ní news ń gbé èyí tí àgbáriwo nǹkan kan yìí ọlọ́lọ́ mọ iye ilé silent yẹn lọ́pọ̀ jù náà nípa báyìí a tún ti gbọ́ pé àwọn kan tún ń gbé àwọn obìnrin wọ́n lọ ra àwọn àwọn fún wọn lówó yóò lóyún wọ́n sì mọ̀ pé oyún tó ní òun kò sí pé yóò bí dáyé yóò kàn bí fáwọn náà àwọn ó lò fóògùn náà subhanallah ẹ̀rí nǹkan ànábì wa alẹ́ sọ́dá tó kọ́ sẹ́láàmù onínú àpẹẹrẹ báyé ń tán lọ òun náà ni pé ìpànìyàn pọ̀ kò tí ẹ̀jẹ̀ ènìyàn ò ní jọjúmọ́ wọ́n lẹ́nìkan níjẹta àbí nǹkan wọ bìkan ó sì má dà ó sì bẹ́yàn mẹ́fà lórílẹ̀ kan náà kí ló dé báyìí á sọ pé bìtì náà yé sẹ́sìn kan lọ́pàá aláṣẹ yẹn kì í sẹ̀sìn ṣetán nù yẹn ni pé àpẹẹrẹ ayé pé ayé ń parẹ́ lọ nìyẹn ànábì wa alayhi salatu wọ́n sọ fún wa yí ẹ̀jẹ̀ káyà lọ́wọ́ máa wí ayé ń tán lọ ayé ti ń parí lọ tẹ́ ẹ bá ti ń rí ìpànìyàn ẹ̀yẹ́rú ọlọ́run ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn àbí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní New Zealand tọ́jà sí wípé àwọn èèyàn lọ́jọ́ jimá báyìí náà ni wọ́n kí jimá làwọn kan sì wọ ọbẹ̀ ẹnìkan sì wọ ọbẹ̀ ó sì pa gbogbo àwọn tó wà ní mọ́sálásí kọ́ńtì ńlá kan nìyẹn tó jẹ́ sí pé kọjá bí Nàìjíríà yìí ṣé apá ìjọba ọ̀ká yẹn ṣé wọ́n á rí àṣekí ọ̀rọ̀ tó ànábì sọ kalẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n bá ti ní nǹkan ti dé agbára ẹnìkan ọ̀fà máa ọ̀ kó làkẹ́ yàn lágbára rẹ̀ yóò sọ fún ọ pé ṣe sùúrù kó ọba débẹ̀ yẹn á dùn òun kó tó débi tó ní kó dé yẹn ó ti ó ti àṣì fún tọ́fẹ́ àṣì wọ́n pa ìmọ̀ iye èèyàn ní mọ́sálásí ẹ dákun ṣé ẹ̀sìn kan lọ pa á láṣẹ ń tọ́lọ sí àwọn kan wọ́n kà ń kẹ́ ìgbé Christian lẹ́ńtọ̀n bẹ́ẹ̀ ó sọ ara rẹ̀ pé Christian lóhun lóòótọ́ ṣùgbọ́n ṣé olùtẹ̀lé ànábìwá Ìsá lélẹ́hùn àríṣọ́lá àti wọ̀ṣọ́lá kálà ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ kìí ṣe ń tó tẹ̀lé ànábì wa Ìsá lẹ́yìn yẹn àrẹ sọ̀rọ̀ àti wọ̀sánà yẹn fi wáyé pé gbogbo ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì tá à ń rí kìí ṣe gbogbo yín ni la gbà pé ẹsẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àmọ́ àmọ́ bẹ́ẹ̀ tẹ̀lé ànábì Ìsá lẹ́yìn tẹ̀lé tẹ̀lé ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ nínú yín tó jẹ́ sí pé wọ́n tún súnmọ́ ànábì wọ́n súnmọ́ ìlànà ànábì Ìsá níwọ̀nba ṣùgbọ́n ogunlọ́gọ̀ wọn wọn ò yóò sì ń pariwo pé ọmọlẹ́yìn Jesus lòun anabi wa isa aleyhi salatu wa salam ọlọ́run ọba sì ròyìn rẹ̀ àwa gán sì máa anabi isa náà tàtà gbọ́ bí anabi wa isa gbogbo ìtawà ká àti ìtúwọ̀ náà gbọ́ anabi isa ìṣe yẹn nípa kálíkì aleyhi salatu wa salam ó lè wọ́n máa ń gbà wáyé pé kó lu yẹn rí ẹni tí ó lu yẹn rí yẹn wà gbé ba lọ sílẹ̀ ọba yìí nìyẹn yóò máa pa yẹn ọmọlẹ́yìn anabi isa tí wọ́n tọ́ lọ pa àwọn èèyàn mọ́tálásí yẹn o ọmọlẹ́yìn anabi isa kan yẹn o ìwọ́n ti ẹ ọmọlẹ́yìn ṣètọ́nù yẹn o ànábì wa Àìṣà alayhi salatu wa salam ọlọ́wọ́n bá ròyìn ẹ̀nú àlùkùránì pẹ̀lú oríṣiríṣi àwọn àròyìn nínú àwọn àròyìn tó fi yé wáyé pé ẹnikẹ́ni tó bá hurú wà tẹ́ni ìyẹn lọ hù ní kì í sọmọlẹ́yìn ànábì Àìṣà òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run tó lọ́wọ́n ọba sọ níjọ́ tánàbí Àìṣà ti dáyé ló ti kéde fúnra rẹ̀ ló ti kéde fúnra ara rẹ̀ tọ́lọ̀ ń pa ara tẹ̀bẹ́ kó wí bẹ́ẹ̀ lásìkò téèyàn ò sì tó sọ̀rọ̀ níbi tí àlàáfíà ni mo fi báwọn èèyàn gbé láyé màá wá máa fi àlàáfíà báwọn èèyàn gbé títí màá fi kú láyé nẹ́bí wọn sọ pé ànábì Ìsá kọyé ọ̀nà yẹn rí ààrẹ ìsọ̀lá tó ọ̀nà ẹni tí ọ̀gbá yẹn lábàdàrí ni wọ́n wá gbé kúmà ni wọ́n wá lọ gbé ìbọn wa báyìí ni wọ́n á pa àwọn èèyàn nípa púpà nínú mọ́sálásí tọ́ba pààyàn lọ́jà gan pé ó burú oṣù mọ́ kò burú jáì tẹ́ntọ́ wá pààyàn nínú mọ́sálásí ó tún rẹ́ nìkan tí ò sí kú tán ó tún wò báyìí ó tún dàbò náà na anábì Ìsá ni èpì sọmọlẹ́yìn anábì wà Ìsá alayhi salatu wassalam tùmọ̀ jẹ́ ká lọ mọ̀ pé ọ̀rọ̀ náà bá yọ ọ̀sẹ̀ ìtayé bá ń tán lọ ìpànìyàn yọ gbalé yọ gbogbo ìpànìyàn yọ gbalé yọ gbogbo náà ní kẹbí ọjọ́ márùn-ún sẹ́yìn ìbákan náà àtúngbọ́ mi wọ́n tún lọ nínú church nílùú ní country Sri Lanka So, ẹni tó bọ́ǹbù àwọn ènìyàn yìí tọ́pọ̀ àwọn èèyàn dànù yìí àwọn èèyàn wà ní church church làwọn èèyàn wà sẹ́ẹ̀ mọ̀ pé ìtọ́sẹ̀lẹ̀ ní New Zealand mọ́sálásí ló ti tẹ̀lẹ̀ mọ́sálásí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìtọ́sẹ̀lẹ̀ ní Sri Lanka country míì náà nìyẹn inú church ló ti tẹ̀lẹ̀ wọ́n lọ bọ́ǹbù ìtọ́pọ̀nbù ènìyàn bẹ̀ ni a rí pé kò só ẹnìkankan kò só kíní rẹ̀ pé mùsùlùmí lòun kankan lòun kírísítẹ́nì lòun kò só ara rẹ̀ ó yàtọ̀ sí ti alákọ̀ọ́kọ́ nù ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n ń sọ̀spẹ́tì àwọn mùsùlùmí pé àwọn mùsùlùmí kan ni wọ́n rán ẹni dọ́wọ́ yẹn láti wá bọ́ǹbù church àwọn sọ fún gbogbo ayé wípé káàtì ẹ̀rí pé ẹ̀ka ń sọ̀spẹ́tì lọ́wọ́ ni tọ́ba ti ẹ̀rí bẹ́ẹ̀ kì í sọmọláyà àdàlùwà Muhammad sallallahu alaihi eléyìí ni ìsọmọlẹ́yà mẹ́bà mọ́ gbogbo àwọn boko haram gbogbo àwọn wàhálà boko jaram gbogbo wọn ni wọ́n ìsọmọlẹ́yà ànábì sallallahu alaihi wọ́n èyí ìsọmọlẹ́yà ànábì ẹ̀yìn sábà kẹrẹ bẹ́ẹ̀ bá rí christian láàrin àwọn boko haram kì í sọmọlẹ́yà ànábì ẹ̀yìn sábà bẹ́ẹ̀ bá rí ẹni tó pé mùsùlùmí lòun lẹ́yìn nínú àwọn boko haram kì í sọmọlẹ́yìn ànábì wa muhammad sallallahu alaihi wasallam ìyẹn ni ó jẹ́ ká gúnlẹ̀ níbi kútúbà yìí sí parí ọ̀rọ̀ tí ọlọ́run ọba fà wá tó fà wá tó tún wa ń kẹ́sẹ́ pé ẹ sọ́ra ojú ọ̀nà kan náà ni ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ branches ti ń ya lára ẹ̀sìn ẹ jìnnà sí náà ni mú yẹn sí gbogbo àwọn àwàtí ọ̀daràn náà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam báwo lè yóò ṣe wájú ọmọlẹ́yìn anabi tó wà lọ́mọ bọ́m báwo lè yóò ṣe pèrè lọ́mọlẹ́yìn anabi wa Muhammad tó lọ́mọ sáyẹn ládàá báwo lè yóò ṣe jọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó lọ́mọ dálẹ̀ rú tí ó máa balẹ̀ lé tí ó máa wúlé tí ó máa wú nǹkan bí wọn bá ka ilé ìfọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àsìkò tó yẹ kéèyàn bínú gan kọ́ gbẹ̀sán ọmọ ṣe sùúrù mọ́ sallallahu alayhi wa sallam nítorí yẹ ká gbẹ̀sán lára àwọn tó fìyà jẹ wa anábì nínú ònà ọ̀nà ẹ̀sìn wọn tilẹ̀ látàdá anábì ní aqulu kama qala akhi Yusuf alayhi salatu wa salam máa sọ bẹ́ẹ̀ anábì Yusuf ṣe sọ́njọ́ kìnìún àtẹ̀yìn sallallahu alaihi wa sallam àánú tánà bí ní tiẹ̀ ọkọjá àti àwọn ànábì yòókù tó síwájú ní ló fi jẹ́ sí pé gbàtọ́ lọ́wọ́ fẹ́ ròyìn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ pé ọyẹ káwa náà ní pín bẹ́ẹ̀ láwa tá a tẹ̀lé lẹ́yìn kárí ipa kínní lára wa pé ẹni tá a tẹ̀lé ìwà tó wù lẹ́yìn ká máa hù bí yàn bá tẹ̀lé wèrè òun náà ya wèrè bí yàn ọlọ́run ní àrán ìrẹ́ ànábìsà yìí bí kò wá sí nǹkan kan bẹ̀ ju pé kò wá jẹ́ má sí àánú fún gbogbo ayé máa ń kàn yín gbogbo ayé kìí sí èèyàn nìkan gbogbo nǹkan pátápátá ọlọ́run ní kí ọ wá jẹ́ àánú fún ànábì sallallahu alaihi wasallam àrán àti kò wá jẹ́ àánú fún gbogbo ayé ibẹ̀ yẹn àwọn onímọ̀ ti ń gbé ọ̀rọ̀ jáde àánú àti àlàáfíà èwo ni bàbá ìdáhùn ni pé àánú ni bàbá àlàáfíà ànábì yìí sábà járó yẹn rẹ̀ wọ́n sẹ́rẹ́ ọmọ alẹ́ yọ̀yọ́ ọmọ wòlé àlàáfíà ní tèmi o èèyàn lè lálàáfíà kọ́ mọ́ sáà ní lọ́dọ̀ ẹ̀ tí ìsáṣẹ́ ọ́nì sùtà ṣùgbọ́n tó jẹ tó mu kò sí lọ́dọ̀ mi mi ò lè fọ́ ọ ẹ̀yìn bá ẹ̀dá ọ̀fẹ́ fún mi ní ti ń jẹ àmà lọ kò sí àlàáfíà náà lélẹ́ náà ṣùgbọ́n tí ìyàbá láàánú ẹ rí i pé ó ti gbé àlàáfíà nù ẹni tá a fún ní nǹkan ìtún lù àbí ẹni tá a fún ní nǹkan àtúnlé máa lù ká tún pa ẹni tá à ń tọ́jú wa ìtún tẹ́lẹ̀ sí ló fi jẹ́ sí pé àwọn onímọ̀ ẹni bọ́lá ń ṣe gbé ìròyìn tànàbì kalẹ̀ yìí sallallahu alaihi wa sallam pé wa ma arsalnaka illa rahmatan lil alamin àgbékalẹ̀ ẹjọ́ lásán ní èdè lárúbáwá wọn máa ń pè ní usulubul hasr àgbékalẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ sí pé ọ̀rọ̀ tá a sọ yìí kò sọ̀rọ̀ mi lẹ́yìn ẹ̀ mọ́ ìtumọ̀ ẹ̀ ìgbé wa nẹ́bì ó ọmọlẹ́yìn ànábì ní ọwọ́ ń dalẹ̀ ọmọlẹ́yìn ọmọlẹ́yìn ànábì ní ọ̀hún dá ọ̀hún gbẹ̀mí ẹlẹ́yìn ó kì í sọmọlẹ́yìn ànábì ọmọ ọmọ sọlọ bá wà ní kódà ẹnu wá gbà pé ọ̀tẹ̀lẹ́ ànábì kankan lẹ́yìn kódà kò jẹ́ sí pé masalasi tó ń lọ àbí jọ rẹ ọ̀sà fi ti ara rẹ̀ sí islamic tàbí church tó ń lọ ọ̀sà fi ti ara rẹ̀ sí jesus èyí sọmọlẹ́yìn kankan náà wà lọ́bí ọ̀nà ọ̀bà àlẹ́ ìsọ̀lá ànábì àlàáfíà ni o ó pè wá síbi àlàáfíà ọfà àlàáfíà kárí ilé kárí oko kíkí wa nínú ẹ̀sìn islam àlàáfíà ní símbọ̀ wa ní salamu alaikum salamu alaikum lásán ní salamu alaikum ẹ̀ salamu alaikum ìyá máa ń salamu alaikum kò tún wá jẹ́ ká salamu alaikum ó tún jí owó èèyàn tó fi salamu alaikum sí ọ gba salamu alaikum rẹ̀ yẹn yẹni pé salamu alaikum táwọn ènìyàn yóò tún wá sí tábàrún ní sí tùmọ̀ rẹ̀ kódà kí wọ́n máa sọ fún yànjẹ́ àlàáfíà ní fún ọ kí n jẹ̀ tó ń gbá alẹ́ ló fi jẹ́ síbi ànábì alayhi salatu wa salam ta ló ní ládájú oní àlẹ́ tó bá kọ́kọ́ sálámà tí a bá ní àìntọ́ sálámà àti ẹ̀ńtà sálámà ta ló ní ládájú ẹ̀ńtọ́ sálámà nínú ló ní ládájú tòrú ń ló ṣe sábàbí tí wọ́n tó dáhùn ó fi rí ẹ̀ta ẹlẹ́ẹ̀kejì oní àná ní pé gbogbo bá àti máa sálámà sí ènìyàn lànà bẹ̀rù òyìn fún wa ó lẹ́ ẹ̀ńtí rìn rìn lọ yọ́ọ́ máa sálámà fẹ́ńtó gùn kan yọ́ọ́ máa sálámà fẹ́ńtí rìn lọ kí lọ́fà tó fi wíwá yìí èmi pé èmi gun káà lọ mo ń gun machine lọ wọn rẹ nìkan ti rìn lọ lójú ọ̀nà sẹ́wọ̀n sẹ́wọ̀n pé òun rìn ní èmi gùn wọn ní ta ni yọ kọ́kọ́ sálámà ní èmi àtẹ̀ntì ń gun nǹkan àtẹ̀ntì ń rìn lọ ẹ̀ntì ń gun nǹkan ní kọ́kọ́ sálámà àtẹ̀ntì ń rìn torí pé ẹ̀ntì ń rìn lọ tí nǹkan ọ̀gbọ̀n bá ń bọ̀ lẹ́yìn yọ máa wẹ̀yìn pé à tí ò kọlù mi wọn ní sálámà sí tó ti ní asálámù aleikum ọkàn rẹ̀ ọba lẹ̀ pé àá eléyìí ò ní fi nǹkan rẹ̀ kọlù mi ẹ̀rí ìsìlámù bó ṣe wọ́n wá lẹ́ni tó gun nǹkan yóò máa sálámà fún ẹni tó jókòó angun ẹni tí ń rìn lọ yóò máa sálámà fún ẹni tó jókòó à ń rìn lọ ní ìsìn àwọn ará wọn kan tó jókòó wájú ta wọn èyí tí súnà tí gbogbo wa ti gbàgbé tán yá dáhà mọ́ túmọ̀ ẹ̀ mọ́ ọlọ́run mọ ibi àti kọjá lónìí báyìí nìsín èèyàn mẹ́rin lọ sálámà sí ànábì ní ẹni tí ń rìn lọ yóò máa sálámà fún ẹni tó wà lórí ìjókòó torí ẹni tí ń rìn lọ yìí ẹni tó wà lórí ìjókòó yìí ẹ̀rọ máa bà ẹni tí ń rìn lọ àkómọ̀bọ̀yá bóyá fi bóyá fẹ́ ṣe wá ní sudan mọ́tò bá ti ní asalaamu aleykum ọkàn rẹ̀ ọba lẹ́gbẹ̀ẹ́ ah ẹni àlàáfíà lélẹ́ yìí ó ní tó wà lá báyìí lànà bí àgbàlagbà àbí ọmọ kékeré yóò máa sálámà sí àgbàlagbà tẹ̀kọ́ lélẹ́hùn ọmọ kékeré yóò máa sálámà sí àgbàlagbà tó nípa báyìí ẹ̀sìn Islam gbogbo tí ń bọ̀ wá pátápátá àlàáfíà ni sálámà wa àlàáfíà ni orúkọ Islam ga sàlám àlàáfíà bàbá tó wá sí gbogbo wàhálà ẹ̀sìn ayé ìtàn bí tá a tún lọ tá a tún ràn kàn náà ní dáàrú sàlám ilé àlàáfíà ẹni bí àlàáfíà lọ ẹgbẹ́ jẹ́ ti wà tó nípa báyìí ẹ jẹ́ ká lọ máa fi kò sí ẹ̀sìn kankan ní ẹ̀sìn àwọn ànábì ọlọ́run tọ́pàṣẹ tàbọ́ fọwọ́ sí ká máa gbẹ ní àwọn ènìyàn báwọn èèyàn ti ń pa àwọn èèyàn káàkiri ká lọ sọ́ra àti mùsùlùmí gbogbo àwa mùsùlùmí ká sọ́ra kúrò níbi àwọn ìjọ ìjọ ìjọ ìjọ náà làdánwò tẹ́bá ti lé níjọ lọ́tọ̀ tí ò tẹ̀lé wí mùsùlùmí lè bímọ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ànábì àwọn olórí ìjẹ́ ó dictate fún ẹ o àwọn náà wọ́n ń pa wọ́n láṣẹ pé lọ pa wọ́n báyìí yóò sì lọ nígbà tí ọ̀gágun tó pàṣẹ fún ọmọ abẹ́rẹ́ àwọn lójú ogun pé lọ pa wọ́n yẹn torí pé wọ́n ti máa múlẹ̀ àkàyọ̀ àwọn olórí ìjọ ọlọ́run ọba sì kì í sí wa pé wa anna hadha ayọ̀ pé kíní kan ka nìkan dín nìkan dín nìkan lókè dín nìkan sálẹ̀ dín kan lẹ́gbẹ̀ẹ́ dín sálọ̀ra sáfù ń bẹ̀ mi o dín ní dín kan ọlọ́run ọba gbogbo ibi gbogbo bẹ́ẹ̀ lẹ́yìn kírísítẹ́nì náà yìí yìí o <laughs> yìí o gbogbo àwọn tí ń saburú ní àwọn tí ń sàfidára sínú christianity yìí ẹ lọ mọ̀ pé ìjọ ìjọ náà ìjọ ìjọ náà wọn ò gbá tara wọn kálukú lọ tiẹ̀ lọ́tọ̀ ni òfin tẹ́lẹ̀ ọ̀tọ̀ òfin tẹ́lẹ̀ ìyàtọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pa àyàn ní new zealand yẹn tán ebi wèrè kan ní àwọn pásítọ̀ ní àbújá ní nàìjíríà ebi ọ̀sọ̀sọ̀ kùsọ̀ jáde ọ̀sọ̀sọ̀ kùsọ̀ jáde lẹ́sìn mọ̀ pé wọn ọ̀tẹ̀lẹ̀ ànábìyẹ̀ yìí sálẹ̀ àyè sọ̀rọ̀ ìwọ́n mùsùlùmí ẹ̀tọ́ bá ń sọ̀rọ̀ báyìí náà jáde ọ̀tẹ̀lẹ̀ ànábìyẹ̀ lẹ́yìn o torí pé kìí ṣe pa fókọ̀sì ẹnìkan ẹ̀yin méjèèjì là ń bá ọ sọ ọ̀rọ̀ tó jẹ́ sí pé tíjọba gidi bá wà dáadáa tí wọ́n lágbára dáadáa ni tí wọ́n lè ṣe tó wù wọ́n pẹ̀lú arúfin ni ẹ̀wọ̀n gbé ni ẹ̀wọ̀n fi sẹ́wọ̀n fọmọ́ kó bẹ́ẹ̀ láìláì gbogbo pásítọ̀ yìí kọ̀ kẹ́kọ̀ọ́ lára rẹ̀ onítòun náà bá wá rí agbára ní ìsìn kó wọ́n sẹ́ǹdì kó wọ́n sẹ́ǹdì ẹ̀yàn ọmọlẹ́yìn wọn yìí kó wọ́n agbèrú kìnìún tí wọ́n gbé fún ẹnu wèrè tìǹtọ́lọ́pàá àwọn èèyàn mọ́sálásí yẹn ká pin fún yín tẹwa góran tẹwa wọ amasasi káàkiri kẹ pàwọn èèyàn bẹ́ẹ̀ ti pé òun náà ti pàwọn èèyàn lọ́yẹ̀ ó sì sọ́jà dé gbàgbà sẹ́ni kankan mu bí mùsùlùmí àfáà náà bá sọ fún rọ̀bá ń jáde ọyọ wọn gbé wọn náà kó lè bá àwọn àbẹ́ kìí ṣe bá àwọn ilé apá kan ìsànàbí ìsá lóní kẹ́ máa pa àyàn sànàbí wa Muhammad sallallahu alaihi wasallam lóní kẹ́ ẹ máa pa àyàn ẹnì kẹ́kọ̀ọ́ sọ́bẹ̀ náà àlàáfíà ni àlàáfíà ni gbogbo bí kíbi tí pànìyàn bá ti wà kò sí lọ síwájú ń bẹ̀rẹ̀ òbí kíbi tí ìpànìyàn bá ti wà ìtàjẹ̀ sílẹ̀ tí bá ti wà ń bẹ ìbínú ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sílẹ̀ torí bí ọlọ́run ọba ló dá wa iṣẹ́ ọlọ́run ló ń bá ẹ̀jẹ̀ yìí ọlọ́run ló dá wa subhanahu wa ta'ala so nípa báyìí ọlọ́run ọba ní wa anna hadha sirati mustaqiman fattabi'uhu ẹ tẹ̀lé ojú ọ̀nà mi ò islam wala tattabi'u subul ẹ má tẹ̀lé àwọn ìjọ ìjọ ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n yára wọn lọ́tọ̀ọ̀tọ̀ káàkiri tí kálukú fúnra ẹ̀ ń sìn bọ́ tiẹ̀ sìn bọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ bá ní ọlọ́run sọ bẹ́ẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ ní o ìjọ kìíní làwọn o nítorí ọmọ àwírí nítorí bí máa ṣe ni o àwọn olórí ìjọ ti wá o bí wọn ti dá máa ṣe ṣe mọ̀ pé ọlọ́run náà sọ pé pàtàkàrọ̀ kàbí kọ́ máa ń ṣẹ̀bí bẹ́ẹ̀ bá ti lọ yanú àwọn sẹ́ẹ̀kì àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ ni yóò sọ yín nù kú lójú ọ̀nà tòótọ́ tọ́lọ́run sọ kalẹ̀ fún anábìwá Muhammad sallallahu alaihi wa iná lọ́yà ń ṣẹlẹ̀ ẹlòmí ilé rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ masalasi tí ó ti gbọ́ òdodo mọ́tò dé bó ti fọ́ọ̀lù sínú inú ìjọ kan tó sì mọ̀ pé sọkúsọ ni wọ́n ń sọ ń bẹ̀ tí ọ̀sán àǹfààní kankan bẹ̀ yọ wá rìn níbi kìlómítà mẹ́wàá láti ilé rẹ̀ yọ wá lọ pé jimá ọjọ́ wa la gbọ́dọ̀ lọ kí lọ ń gbọ́ ń bẹ́ so àìsàn ọjọ́ nu díẹ̀ nu bẹ́ẹ̀ náà níbi ọkọ àtìyàwó ọmọ òye fẹ́ ẹlòmíì ẹ máa jẹ́ mùsùlùmí lẹ́nu àwọn ọmọ ọmọ rẹ obìnrin fẹ́ fẹ́ ah no tó ti ṣèjọ wa kò ṣèjọ wa ìjọ ta ni wọ́n wá ń ṣe síjọ ànábì ló ń ṣe àbíjọ ṣèkọ́ so nípa báyìí ọlọ́wọ́n bá sọ pé fatafarraqa bikum an sabil ẹ jẹ́ ká jìnnà sí gbogbo àwọn ẹsẹ̀kì ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ tó ya tí ya yíya náà ní dá wàhálà sílẹ̀ bẹ́ẹ̀ lẹ́ka wáyé àwọn kan bẹ ní Ìlọrin ní ìsìn òjà bàtà ní jẹ́ o kì í tìjú ànábì lélẹ̀ o sallallahu alaihi wasallam tọ́mọ yẹn bá ti bá yẹn lọ ọba bàkúbà lọ nù ìkan bẹ kìnìkan kìnìkan dì í nìkan ni o tọ́mọ yẹn bá ti yabẹ yẹn lọ ó ti bá mi lọ nù ẹ mójútó ẹ jẹ́ ká mójútó ra wa ká sì mójútó àwọn ọmọ wa kárí wípé islam ni ó ṣe o ní ọ̀ràn lọ síbi ẹgbẹ́ o ní ọ̀ràn lọ síbi ìjọ kankan o ìjọ ànábì ni mo rán ọ lọ o ìjọ ànábì náà sì ni qala Allah qala rasul tí wọ́n bá kọ̀rẹ́ tí wọ́n bá kọ̀rẹ́ tí wa ìjọ ànábì máa ń gbọ́ ni ṣùgbọ́n tí ọba ti jẹ́jọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wáyé pé lẹ́yìn ẹgbẹ́ kan lọ́wọ́ bọ́ sí ẹni correction tẹ́rí ẹsẹ̀ fún kò ní gbà o àwọn èyí síjú ànábì nù sallallahu alaihi wasallam láti máa fi gbogbo ẹnu sọ yí gbogbo ẹnikẹ́ni tó bá lọ tó kàn bọ́nú ìjọ kan àgbègbè kan ó tún ti di ẹran àbí ẹrú kejì fún nǹkan kan míì lẹ́yìn ọlọ́run ọba nìyẹn subhanahu wa ta'ala àbẹ̀lẹ́ ọba aláàánú jùlọ gbogbo wàhálà rúkèrúdò ayé ti ń ṣẹlẹ̀ yìí kọ́lọ́run ọba kọ́lá wàá mẹ́tọ́ wa ó dàbò ẹ̀bùn wa ó wa ó dàbò gbẹ̀bí wa ó dàbò gbogbo àwa mùsùlùmí gbogbo àyíká bá wà gbogbo àwọn ẹni ẹbúrú náà ti ń balẹ̀ jẹ́ ọlọ́run bàbá wa yí wọn padà gbogbo nǹkan tí ó mú wọn yí padà ọlọ́run bá wa dẹ́ sí wọn gbogbo ẹni tó ti dáa ní tí ó jẹ́ kó náà bàjẹ́ ọlọ́run má kó wá bá wa náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk